gbogbo ohun tó ń lépa láti ọjọ́ tó ti pẹ́ bí o ṣe ń gbọ́ mi ní wákàtí àti ìṣẹ́jú yìí ọlọ́run kò yọ̀ǹda ẹ̀ gbogbo ìlépa rẹ láti ọjọ́ tó ti pẹ́ lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ó yá gbà á májẹ̀mú tó máa ń gba ìṣe lọ́wọ́ ẹni nínú ìran tó ti jáde láti sìn lọ kò ní lágbára lórí rẹ̀ bí o ṣe ń gbọ́ mi lórúkọ Jésù ilẹ̀kùn àánú ṣí fún ọ ojú rere àti àánú Ọlọ́run Olódùmarè ó yá kó wá ọ rí ọkàn rẹ balẹ̀ lónìí o ò tún ní rí wàhálà mọ́ ohun tí a pè ní ìdààmú kò tún ní ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó ṣe àmì kó dẹ̀ lọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni ìyanu Ọlọ́run ti ṣẹlẹ̀ láìkí ẹ̀ ó ti dáa fún ọ àwọn èèyàn á láìkí wọn náà àwọn èèyàn á fẹ́ràn ẹ lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ìlépa rẹ ayọ̀ àti ògo ló máa já sí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí nínú oṣù kẹwàá yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún ọ oṣù ògo oṣù ìfọkànbalẹ̀ oṣù ìdùnnú oṣù àlàáfíà bẹ́ẹ̀ lóṣù yìí máa jẹ́ fún ọ ò ní lọ lásán ò ní lóṣù yìí lásán bí mo ṣe wí orí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín ẹ fọ́lò mi ẹ lọ́wọ́ ẹ ẹ láìkí ẹ ìyanu ọlọ́run á dẹ̀ máa ṣẹlẹ̀ èmi náà yóò fọ́lò yín ẹ bá fọ́lò mi èmi náà máa fọ́lò yín.